tọ́ wàhálà ti ṣẹlẹ̀ o wàhálà wo ló ṣẹlẹ̀ ẹ gbọ́ ìyá arákùnrin yìí arákùnrin tó kíìsì yẹn ní women world cup yìí ìyẹn president fún gbogbo àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní orílẹ̀-èdè Spain ìyẹn president of Spanish FA tó kìsì arábìnrin kan ìyẹn ní final arábìnrin tó kìsì yẹn òun ni Amoso Denifa Amoso ìyá arákùnrin yẹn ìyá president yẹn kàsà láti bọ́ọ̀sì o wàhálà ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ìyá arákùnrin yìí kí ni ìyá arákùnrin tó jẹ́ president fún Spanish FA tí wọ́n ló kìsì yàn ìyẹn ní final World Cup nígbà tí orílẹ̀-èdè England tí wọ́n ń kojú orílẹ̀-èdè Spain ṣé ẹ mọ̀ wípé Spain ó borí orílẹ̀-èdè England ni tí wọ́n fi gba World Cup yẹn arákùnrin tó jẹ́ pírẹsidẹ́ǹtì ìyẹn Luis Rubiales ó kìsì player kan tó jẹ́ obìnrin ẹ̀yẹ fún orílẹ̀-èdè Spain ẹ̀ tó ń gba left back wọn ó kìsì ẹ̀ ìyẹn ló fa wàhálà sí lọ́rùn wàhálà yẹn ló ń tírẹ́ǹdì lọ́wọ́ yìí tí gbogbo àwọn èèyàn ń bá a fà débi wípé FIFA gan wọ́n ti ń wo ọ̀rọ̀ yìí o wọ́n ti ń ṣe investigation wọ́n ní pé tó bá jẹ́ pé ó purposely tó jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ kí sí arábìnrin Jennifer Amoso yìí ni wọ́n ní kí wọ́n máa bánà o kódà lọ́wọ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti bánà arákùnrin fún ninety days for now in fact wọ́n ní tó bá jẹ́ pé wọ́n padà ṣe investigation tí wọ́n wá rí wípé ó mọ̀ọ́mọ̀ kí sí arábìnrin Jennifer Amoso yìí ni wọ́n ní ó ṣeé ṣe o ó jẹ́ pé fifteen years fifteen years òun ni Luis Rubiales ìyẹn president fún Spanish FA tí ò fi ní kópa nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yẹnyẹn ó yá kí ló wá ṣẹlẹ̀ sí ìyá rẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìyá arákùnrin yìí ìyá Luis Rubiales tó jẹ́ Spanish FA tó jẹ́ president fún Spanish FA wọ́n ní ìyá ti lọ sórí òkè o ìyẹn ní orílẹ̀-èdè Spain lọ́wọ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ orí òkè nìyá wà tó ń gbàdúrà àti àwẹ̀ ó lóun ò ní jẹun o òun ò ní jẹun òun máa bọ́lọ̀ òun sọ̀rọ̀ ni àyàfi tí arábìnrin Jennifer Amoso tó jẹ́ Spanish player eh? tó jẹ́ Spanish player tí wọ́n ní arákùnrin Luis Rubiales tí wọ́n ló kíìsì yẹn ó ní tí arábìnrin yẹn bá tó jáde síta tó sọ gbangba jọ̀jọ̀ pé ọmọ òun ẹni tó jẹ́ Luis Rubiales ń pé kò mọ̀ ń pa ọ̀rọ̀ yìí ń pé kò mọ̀ọ́mọ̀ kíìsì òun o ń pé ó ṣe mistake kíìsì òun ni ó nígbà yẹn lòun ó tó kúrò lórí òkè o ó ní bí bẹ́ẹ̀ kọ́ orí òkè lòun ó wà òun ò dẹ̀ ní jẹun òun ò ní mu kódà wọ́n tún ní homo sister ẹ̀kan dání wọ́n jọ wà lórí òkè báyìí ni o tí wọ́n ń bẹ lọ́n kíkankíkan tí wọ́n ń gbàdúrà torí pé ọ̀rọ̀ ẹni tó jẹ́ president fún Spanish FA ìyẹn Luis Rubiales ọ̀rọ̀ yìí ò kí ń ṣe ọ̀rọ̀ kékeré o wọ́n ti ń bá a fà á gidi débi wípé arábìnrin jennifer amoso eléyìí tí president yẹn kiss ìyẹn ní final yẹn òun gan jáde síta olóhùn ní interest nínú kéèsì yẹn wípé president ó ṣe lè kiss òun kí n má parọ́ kí n má tàn yín ẹ ṣọ́ra fóbìnrin o ẹ ṣọ́ra fóbìnrin o tẹ́ bá ní ṣọ́ra fóbìnrin òun ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ o. tó bá jẹ́ wípé arábìnrin jennifer amoso yìí ó jáde síta tó dẹ̀ sọ yí pé arákùnrin ó ṣe mistake kíìsì òun ni ní pé kò mọ̀ọ́mọ̀ kéèsì yẹn ò bá mọ níwọ̀nba ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ́ arábìnrin òun gan wọ̀ mọ́ bàbá lọ́wọ́ ni o ó ní bàbá ṣe lè kíìsì òun gbogbo àdídùn tó yẹ kí boyfriend wọn ó jẹ ó ní ní bàbá ti jẹ tán ó ní ẹ bá bàbá wọ ẹ bá bàbá fà á arábìnrin tí president spanish eh, fa ẹni tó jẹ́ president fún gbogbo àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè spain arábìnrin tó kiss ìyẹn ní fáínà yẹn arábìnrin yẹn ó ní ká máa bá a wọ́ ọ lọ ni o kódà gbogbo àwọn spanish workers ìyẹn ní orílẹ̀-èdè spain gbogbo àwọn obìnrin wọ́n ní kí wọ́n gbọ́dọ̀ make step lórí arákùnrin luis rubilási ẹni tó jẹ́ spanish fa president yìí wọ́n ní ká bá a wọ́ ọ kódà ìkan lára àwọn agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè spain tí orúkọ tiẹ̀ ń jẹ́ tó orúkọ tiẹ̀ ń jẹ́ Borja Borja Iglesias Borja Iglesias tó ń play fún Real Betis oúnjẹ ti jáde síta ó ní tí wọ́n bá ṣe nǹkan tí wọ́n bá take action lórí president lórí Spanish eh, FA president yìí ìyẹn Luis Rubiales ó lóun ò ní gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Spain mọ́ láyé àti fún àbàdà ó ní àfi kí sanction arákùnrin bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìyá president of Spanish FA ìyẹn ẹni tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì ìyẹn fún gbogbo àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Spain ìyẹn Luis Rubiales ìyá rẹ̀ wọ́n ló ti wà lórí èkó tó ń gbàdúrà wípé àfi tẹ́ bá tó fọmọ òun lọ́rùn sílẹ̀ àyàfi tí ẹ bá tó fi mí lọ́mọ lọ́rùn sílẹ̀ òun ni màá tó kúrò ìyẹn lórí èkó bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìyá ti bẹ̀rẹ̀ sí ní febi panú o ó febi panú ọjọ́ kejì rèé tíyà ti wà lórí òkè kò jẹ́ kò mu wọ́n bẹ̀yà bẹ̀yà ìyá lòun ò ní jẹ òun ò ní mu. ẹni tó jẹ́ jẹ́ ẹni tó jẹ́ president of Spanish FA e, tó jẹ́ president fún gbogbo àjọ tó ń mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Spain ó ti ṣe fídíò ó ní ẹ dákun mi ò mọ̀ọ́mọ̀ látàrí wípé látàrí ayọ̀ àyọ̀jù ìdùnnú inú mi tó ń dùn òun ló jẹ́ kí n kíìsì ẹ̀ mi ò mọ̀ọ́mọ̀ kíìsì ẹ̀ ẹ̀ ṣàánú mi wọ́n ní wọn ò gbẹ̀bẹ̀ rẹ wọ́n sáà ní yóò ṣe kí ni ó máa fojú winú òfin ni. kódà àwọn àjọ àwọn àjọ kan bẹ ní orílẹ̀-èdè Spain tí orúkọ wọn ń jẹ́ RFEF wọn láwọn àjọ yìí wọ́n ṣe mítìn lẹ́dẹ̀ sanction arákùnrin arákùnrin lòun ò ní gbà ó torí pé òun ò mọ̀ọ́mọ̀ ní pé òun ò mọ̀ọ́mọ̀ náà látàrí pé inú òun tó dùn òun fi kíìsì arábìnrin ó lóun ò ní gbà ọ ó ní kò síbi tí wọ́n gbé òun lọ òun ò ní fi ṣe òun sílẹ̀ torí pé wọ́n ti ní kó resign ọ̀rọ̀ ti wà lọ́wọ́ fífà báyìí o fífà wọ́n dẹ̀ ti ń ṣe investigation wọn ibi tí wọ́n bá bá investigation dé bóyá wọ́n máa lé e ni wọ́n ní pé ó ṣeé ṣe o ó jẹ́ pé fifteen years òun ni president Spanish FA kò fi ní láǹfààní láti kópa nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó bá jẹ̀bi lẹ́tàrí pé ó ṣe kíìsì arábìnrin tó ń jẹ́ Jennifer so yìí ṣùgbọ́n ìyá rẹ̀ ó ti wà lórí òkè o tó ń bẹ lọ o kàn ní jayín tán ètò ìjàyín bẹ́tà náà ni.